路吧。 agbára ọlọ́run ọba ní áńdì ayé rẹ̀ lọ́dún parí ìdílé láì dáa ṣáà lọ. àwọn òbí tí wọ́n ti gbé ti ìjọsìn قل يا أيها الكافرون torí kò ní kí kò láì lẹ́yọ lẹ́yìn tó ń ti ń bọ́ náà ní òun ẹ̀yìn torí káì àwọn òṣìṣẹ́ ní kí ìrọ̀lá ti fẹ́ wọ́n náà tọ́ dáa lọ́wọ́ wọ́n náà tọ́ dáa lọ́wọ́ nípa àwọn náà yìí náà àdájọ́ èyí dájú ilé ẹ̀sán lára máa tó wà lọ́nà. Èyí náà yóò pàdé ìlú kàwá ní ẹ̀rọ tó gẹ́ tá a bá tẹ̀lé dáadáa àwọn ẹ̀rí mi ìyẹn ló fi kan nínú àwọn sàhárà tó ní ọ̀rọ̀ oúnjẹ àwọn àṣà tó fi dájú pé wọ́n ṣe iṣẹ́ àtẹ́rí bí i ṣe wọ́n bọ̀ wá láti mọ rárá sí àtẹ́rí sọ́lọ́ bá wà lálẹ́ wọ́n á wọ́n sì fi ṣe ti wọn lọ́wọ́ pa lọ́wọ́ wọ́n ti tẹ̀ wọ́n á kúrò ní wọn rárá sí wọn lọ́wọ́ kúrò wọn rárá sí wọ́n yá rẹ̀ wọ́n ní àwọn oníṣẹ́ ọ̀rẹ́ bí ọ̀pá àwọn ibi tọ́sẹ̀ máa lọ́wọ́ ìṣẹ́wáyé àwọn oníṣẹ́ wọn.

àwọn náà fi ọwọ́ ẹgbẹ́ tí mo lọ fún ọ náà nínú àwọn kẹfí àmẹ́ta ti tẹ́ ya lọ́lọ́wọ́ àyẹ̀wò tẹ́lá gbogbo wa lọ́wọ́ tẹ̀lé tó àánú gbogbo àti wà lọ́wọ́ tí ó àwọn ọkùnrin wá ní àwọn àwọn àdébẹ̀ ọlọ́wọ́ kẹ́kẹ́ ìdáyì àwọn jẹ́rẹ́kẹ́ ìdáyì ọwọ́ ní ọkùnrin náà ọwọ́ ní àlàáfíà tó pé wọ́n ti fọwọ́ pa á ní ara wọ́n ti fọwọ́ pa á lára láì bẹ́ẹ̀ láì ìdílé láì bẹ́ẹ̀ ní ẹyọ tó kọ́ lára rẹ̀ ó ní ah, nígbà tí ilé ìṣẹ̀lẹ̀ àwọn tí òkú tó tẹ̀lé sí pàpọ̀ nǹkan ni wọ́n rán ìlú wa tí òkú wọn lọ àbáwò ni wọ́n wà ẹnu tí wọ́n ti wọ́pọ̀rin yìí àbáwò lọ ìlú tí wọ́n wà lọ yìí pẹ̀lú dáhùn bá dúró lẹ́wọ̀n lẹ́nu wa lẹ́wọ̀n ní ọ̀hún ilé ìṣẹ̀lẹ̀ wọn ló kó ìlú yóò ìṣẹ̀lẹ̀ tí alẹ́ ta ìgbà rẹ̀ ní òní yóò ṣòro wà ní pé ọ̀dẹ̀ tí wọ́n gbà lé àwọn ìṣẹ́lẹ̀ owó ní agbára tó ọmọ ọkùnrin náà lọ́rọ̀ rẹ̀ yìí àbáwò lọ àwọn òṣìṣẹ́ kò lọ gbọ́dọ̀ lọ pé òkú ní ìlú ìwò nígbà wọ́n wá ń lẹ àwọn òṣìṣẹ́ láàrin òkú tí wọ́n wá ń lẹ̀ òkú tí ẹ̀ wá kàn lọ bá ẹni àkọ́kọ́ tí wọ́n ti dárọ̀ dárọ̀wọ̀ ṣe àkọ́nà ní ìdáwọ̀ tẹ́lẹ̀ bọ́kùnrin ìgbé ọlọ́run agbára ìgbé. وجاء من أقصى المدينة رجل إلى ذكر الله ta ṣùgbọ́n o máa ń tààrí lọ sí ọ̀dàjò ó lè pé ọlọ́mọ akọ́kọ́ àwọn ìṣẹ́ ní kìlì ìgbà ọmọ akọ́kọ́ ní àwọn orí àìsàn ìdáná ní yóò dá orí àìsàn sáré lọ mọ́ṣáláṣí sọ́dọ̀ wà wà ní ọ̀rọ̀. Sàá ọ̀dárí, sàá ọjà ahán, sàá orin yẹn tó níbi ní lọ. Ìtòsí máa tún máa sàá ní ìsìlẹ̀ ọ̀rọ̀ láti wá lọ́jọ́ náà ìdílé ilé lọ́dá, àlélé ọ̀tẹ̀tẹ̀, àlélé ìtọ́nọ́tọ́. Ní nígbà yìí, ìtòsí rẹ̀ fún ayé pé èyí ló ti lọ́dá òun náà àwọn ìlẹ̀ ní kíkọ́ ìjọ ìwé owó ní Tí kan bá dé ọmọ pé ẹ̀yà ẹ̀yí lè dárí pé ààrọ̀ lọ́dà rẹ̀ ó ìjọ bàtà nígbà. Ìṣẹ̀lẹ̀ yìí, ọjọ́ àkọ̀tà àrídà ìdí rí kí ni. Nígbà tó wá tó kí á fẹ́ máa olú bẹ́ẹ̀. Rọ́ọ̀mù ẹ̀dá ìgbé àyà ilẹ̀. Ìrọ̀lẹ́ ìdí ọ̀ṣẹ́ ilé ìgbà mìíràn. Ẹlẹ́ni tó jẹ́ káwọn fèrè pọ̀ ní kí ọlẹ́ bẹ́ẹ̀bù ọlẹ́ bẹ́ẹ̀bù yẹn fún ọlọ́dún ìlú ọlẹ́ bọ́lára kẹ̀kẹ́. Ọlẹ́ tó ti kọ́ àwọn ọ̀dọ́ ọ̀dẹ́ ọ̀sọ̀ tàbí ọ̀yà tẹ̀. Ó rí pé bàbá ti rí bá ìlà kan ọ̀yẹ́ kí ẹgbà mọ̀ pé inú lágbára jẹ́ ọba ní oníjà òwúrọ̀ já àrọ́jù lómi àǹfà ìrọ̀lẹ́ láti yàtà tọ́wọ́ ìwà já àrọ́jù lómi bá a ti kọ́ lọ́sẹ̀ náà ó tọ́wọ́ ìwà já àrọ́jù lómi. وجاء رجل من الآية عشرون آية عشرون twenty lọ́sọ̀ kọ́lọ̀ wọ́n kọ́ pé àgbègbè ìwà àgbègbè ọ̀gbẹ́ eléyìí ti kọ́ ẹ̀kọ́ rẹ̀ àwọn àbáńdá ní àwọn àbájọ àlàyé ní ìlú wọn máa bọ̀ dáadáa ní wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ láti àwọn àgbà wọn ti wọ́n náà yọ wọn tó náà tó lò lọ́wọ́ ní ìlú òkè àwọn àgbò wọn ẹgbẹ́ wọn ti dáadáa. وجاء رسول من أقصى المدينة يسعى وجاء رجل ọkùnrin kan fi nínú òbí ó ti pé rọ́júlù àti wàjá ó fi nínú ọlẹ̀ ó súnmọ́ dáadáa ló ti pé ẹni níbi níbẹ̀ ni eré tọkùnrin sáfẹ̀ ọ̀dà lè rí sí ọ̀sán ọ̀dà ìwòlọ́rọ̀ yàtọ̀ nítorí àti olùkúrọ́sì ní lọ́nà ọ̀yá pé. وجاء من أقصى المدينة رجل يسعى já o ti sábà yọ sọ́dá rí ẹ̀ sọ́dá ti dé ìgbìmọ̀ ìjà ọkùnrin tó kọ̀ fífún olóore ní oko ni o ọ̀dà rẹ̀ ṣùgbọ́n tààrà ẹ̀kọ́ òwe yọ́mọ̀ ní ẹ̀ ọ̀sán wọ́n ó lẹ́gbẹ̀ẹ́ ti sọ́ọ̀tì àti mẹ́wọ́dù lórí àtà ọ̀sẹ̀ láti ẹ̀ máa lẹ́kọ̀ọ́ sí àárín ọkùnrin sí àtọkùnrin sí ọ̀nà lẹ́yìn ọkùnta àyọ̀dá lọ́sọ̀rọ̀ ọkùnrin àlejò amúnká àyíkọ̀dá lọ́sọ̀rọ̀ ó náà ó sáré kọ́mọ́kọ́mọ́ ṣùgbẹ́ rẹ̀ òtútù ọkùnrin tí wọ́n fẹ́ yàtọ̀ sílẹ̀ ní ilẹ̀ lórí ní rọ́jò lórí ọ̀tá já àrọ́jò lọ́wọ́ já àrọ́jò lọ́wọ́ náà ti àrẹ́sọ̀ àrẹ́ ìjọba sáré ní ìlànà ọkùnrin náà wá dé sáàbù ní àlébù tí wọ́n kò ní àlébù ní àpùsọ̀lẹ̀ àmì ìrìn láti ètí ìlú èdè wọ́n gbára bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìtàn yìí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àti òkú kí ni wọ́n fi bẹ̀rẹ̀ ọlọ́run bá sọ pé wọ́n wọ ilé àwọn mẹ́tàlá. wọ́n wọ ilé àwọn مثلا أصحاب القرية إذا أصحاب القرية أصحاب القرية wọ́n ní àwọn ará gbogbo olùgbèsè náà lórí wà lórí ilé ọ̀pọ̀ òru kí ló kọ́ lẹ̀ ẹ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀kọ́ tó yẹ́yẹ́ ní àyàtọ̀ àmẹ́lẹ́ rẹ̀ ìdí kọ́rí àlàkùnrin náà tó túmọ̀ sí àyàtọ̀ àmẹ́lẹ́ Ìmọ̀ àwọn abẹ́ ìjọ ọ̀fẹ́ tí lẹ́nu wákàtí lẹ́nu márùn-ún tí ó ti dára lókó wá sí ilé ẹ̀tẹ̀rẹ̀. Ó ọdún kọ́rí ṣe fẹ́ àrùkù ọ̀gá ọmọ tó sọ́mọ فالمدينة رجل يسعى Ọjọ́ ọkùnrin ìgbọ́ ilé sí ìlú lọ́wà, ìgbé wọ́n ti lẹ́ pa àwọn òṣìṣẹ́ mẹ́ta tí wọ́n ti dá wà fún òun, kò ní àpá òkè tọ́lá ẹni ọkàn ìdílé ẹ̀ka ń sáré ìdílé yá àtàwọn ìpamọ́ àjọkùnrin àtàwọn ìpamọ́ àjọkùnrin ó ti rí rẹ̀ láti kò fi dáwà àpamọ́ àwọn dáwà náà ò jẹ́ ìwòye ìjẹ́ tó wòlé làwọn fún àwọn ará tí ó kù torí pé wọ́n fẹ́ràn gbogbo wọn nígbà alákọ̀ọ́ta alákò lójú fún wọn bóyá wọ́n fi adé ní máa ti ẹran dáwà ẹ̀dá kó pàtàkì àwọn pé ẹ̀dá ọ̀fẹ́ wọn tó dà láti. tàbí wọ́n á lé díẹ̀ ó ní kò dáhùn sẹ́yìn òun wá قال يا قوم اتبعوا المرسلين يا قوم اتبعوا المرسلين يا قوم يا قوم يا قوم يا قوم

àbí làwọn náà torí pé ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ẹni tọ́wọ́tọ́wọ́ láyé àti tiẹ̀ lábẹ́ ọ̀sán ọ̀hún yá ọ̀hún ọ̀hún yá ọ̀hún ọ̀hún àyà nígbà yìí wọ́n á tàbí tiẹ̀ náà bákan náà sọ́dọ̀ ọ̀sán ṣùgbọ́n kò sí pé yá ọ̀hún ẹ̀yìn yá àyà. يا قومي náà lórí káyọ̀ gbogbo òkúta ayé tó yẹn bá àwọn aráàlú kan wọ́n máa rọ dànù lẹ́kọ̀ọ́ àlọ́bá àwọn àlọ́bá lọ́gbọ́ ká àlọ́bá kò jẹ́ àgbọ̀ àbíyá. Bí a bá rí àbá yìí, mo tó rántí o bá ká mo ti pa ọgbà lọ bẹ̀rẹ̀ ọwọ́ ìwà. Ṣé Sàìmán kẹ́lá àwọn tó jẹ lórí ìyàwó àdáwà àdáwà ní ilẹ̀ Yorùbá ẹ̀ wọ́n fẹ́ dáadáa. Ẹnu kẹ́tọ́kù kù wọn tá a lágbára ìdíje káàbù ọ̀dàbò ọ̀dàbò ọ̀dàbò ọ̀dàbò ọ̀dà ẹ̀lú. mọ̀lẹ́ máa bẹ̀rẹ̀ àwùjọ láti máa lọ́wọ́ àwọn ọmọ àwọn ọmọ lọ. ẹ̀rọ kò bí ọ̀pọ̀ kí ni tẹ́lẹ̀ fẹ́lẹ̀ ní nàìjíríà wà ìwọ wọ̀ àyè wà lórí àbá. sọ́ọ́lá ń ṣe èrè èrè ìrìnà ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́. wọ́n fi hàn áwùjọ ìlà áwùjọ ìlà áwùjọ ìlà ààrùn ẹni tẹ́tẹ́ ẹlẹ́bọn máa yẹ ẹni máa ti lé ẹ̀rọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ máa lọ lábára ṣùgbọ́n wọn ọ̀fẹ́ ká lọ lọ́wọ́ ṣe bí àwọn ọmọ lọ́gbẹ́ dáradà yẹn ní ètò ìkẹ́kọ̀ọ́ wọ́n ta ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ máa lórí ìkẹ́kẹ́ lọ́wọ́ ọmọ ìyẹn ojú ojú ojú ojú ojú ojú ojú ojú tí o ṣe tí wọ́n ti di wa tó wá kéde yóò tí ó wà tó gbogbo àwọn ọ̀hánà nínú ọ̀rọ̀ àtọ́rọ̀ kan lọ́wọ́ àwọn tó wọ́n ti yóò bá ẹ̀jẹ̀ ní àtàlẹ́ ìbẹ̀rẹ̀ yọ kan àti káàkiri fẹ́lẹ̀ wá yóò bá ọjẹ́ ọjẹ́ ọjẹ́ ọjẹ́ ọjẹ́ ọjẹ́ ó yóò lé ẹ̀wọ̀n àti wá ní pé ọmọ ti àwọn ẹ̀ka àti ìwà ni wọ́n fẹ́ lọ́wọ́ ẹ̀ pé yá kọ́ ó mì قال يا قوم قال يا قوم انت شوف يا قوم قالوا يا رب العالمين ايا فاتحه يقول لي يا قومي لا قلتم هذا القرآن قلت يا مسلمين يا أوان ابن وغنبيتا وانت يدو ọgbẹ́ akọ́wé onídẹ́nu oníyá ìlú ọ̀gá àbíkà. Ọmọ akẹ́kọ̀ọ́ yọ ẹ̀yìn ìgbógbè wọn. Bá tó kọ́ wọn tó lórí lẹ́yìn ẹ̀. قال يا قوم اتبعوا المرسلين قل السلام عليكم nígbà yẹn obìnrin wa ló pé nígbà tí àdéhùn dé ó ti bá àwọn ìlẹ́ ẹni pé lò mẹ́ta tọ́wọ́n méjì ni wọ́n níbẹ̀ láti bẹ̀rẹ̀ náà ó pè láàrin àbẹ̀rẹ̀ ọdún ìmọ̀ ara lẹ́yìn eléyìí lẹ́yìn ìgbà tí náà bá dé ìdí òun náà ní nínú àti ìṣẹ̀lẹ̀ òkúrò àbí wọ́n ní ẹ̀yìn ènìyàn ẹ̀yà ara àti ẹ̀jẹ̀ dáhùn ìjẹ́ o ilé ìjọba ẹ̀ ọkọ̀ ló ṣe mọ́tòlú ẹ̀yìn kankan ọ̀rọ̀ ìyá ọ̀ ẹni wọ́n bá ìlú lọ́rùn lọ́gbà dáwà nígbàgbà àdìgbàgbà lọ́gbà tẹ́yẹyẹ lọ́gbà dáwà tẹ́yẹyẹ àwọn ẹgbẹ́ púpọ̀ sí lẹ́yìn kankan nínú ọgbà náà àkókò tí wọ́n nílò ẹgbẹ́ tí wọ́n rò lọ́dọ̀ àwọn aráàlú ààrẹ ti wé àkókò jáde lọ́dọ̀ àbí jáde lọ́dọ̀ àbí ẹ̀rọ òbí dáhà wà ní ìdílé ìdílé ọdún ó ti dáhà tó ṣe sí ìgbà tó náà ní sọ́ọ̀tì dáhà àwọn òṣèlérẹ́sẹ̀dá tí mo ò lè tú kalẹ̀ nínú wọn torí ẹ̀rù. ó ní ìtẹ́lẹ̀ ọdún ọ̀sẹ̀ ìtẹ́lẹ̀ ọdún ìlọ́rùn bá yìí. ẹgbẹ́ àwọn اتبعوا من لا يسألكم أجرا Àgbọ̀rọ̀ ló fún ìdílé àjẹ́ gbogbo wa, ẹgbẹ́ ló ti tẹ̀lé wọ́n dáwà tẹ̀lé wọ́n, ẹgbẹ́ ló ti àgbọ̀rọ̀ fún wa. Àbíbò yìí, ó fi wà ọ̀tọ́tọ́ ìlú níwáyé pé ṣẹ́ká òun ti tẹ̀lé mọ́jọ́ pẹ̀lú àná.

Ọlọ́wọ́ àtìmọ̀lù ní tó sàbílú lé ìjọba àtìmọ̀lẹ́sì ó bí á. Lọ́wọ́ àlàbọ́ lè. Ìtàbíyàwó máa láàyè alòkùn àjọ. Àbáyé wọn sọ máa ara ìlú náà pé ẹ̀tẹ̀lé ó sì dájọ́ tàbí àwọn olóòtú dájọ́. Ọkọ̀ mọ̀lú ìjẹ àwọn ọ̀gá àbúrò ìjẹ wọn. Ó àwọn ọjọ́ ẹlẹ́ẹ̀kì ìjẹ́jẹ́ láwọn tó jẹ́ sí wí wọn ò bí ìyàtọ̀lẹ́sẹ́ lọ́wọ́ ìṣò ẹ̀jẹ̀ wọn ò bí ìyàlẹ́ni wọn ò bí ìyàlẹ́ni kankan wọn lá ẹ̀ẹ́dàlùkù ti fẹ́ tún fún àwọn irinṣẹ́ tó lè jẹ káwọn dáadáa ń bá lọ́rọ̀ ìgbàlùwọ̀n dáadáa ń bọ́ lọ́wọ́ bá òní ká máa lọ ẹgbẹ́ náà ó fi dọ̀nà ní àgbo àgbo àgbo bàbá bẹ́ẹ̀ bá fún wa ní nǹkan níbi àlejò àgbàdo táà bá sí ìdí àlejò táà bá sí owó àlẹ àwọn àgbà ìdí ìdọ́gba wọn wí àwọn àgbà alága ìlà wákà ìlà wákà àbí dàdà ẹ̀yù àbí àbí kúrò àti ìlọ́mẹ. Kẹ́kẹ́ lọ́wọ́ yà á àti ìlọ́mẹ àbí wọ́n sọ ní ẹ̀yà kù. Lọ́wọ́ ní kúrò àti ìlọ́mẹ. Ọ̀kẹ́ kúrò àti ìlọ́mẹ ẹ̀yẹ sí àwọn olóyè. Láyé ìgbà àwọn ọmọ ní ẹ̀sìn ní ẹ̀dẹ́rẹ́ ẹ̀yà. Ọ̀kẹ́ lórí ìlọ́mẹ. Ọ̀wọ́ àti

ẹgbẹ́ ìgbàgbé ẹgbẹ́ náírà ló wọ̀ yìí àwọn tí yẹ́nì bá ní ọjọ́ ní wọ́n fi mọ ní wọ́n bẹ̀rẹ̀ ayé ìjọba ní wọn ló ń fi gbogbo wọn ló ń fi bẹ́ẹ̀ ló ń fi wá. Náà ti bẹ́ẹ̀ ni wọ́n ti fọ ẹ̀yìn wọn padà sí ọmọ àwọn olùkọ́ sí ìlú ẹ̀rọ láti rẹ̀ òṣìṣẹ́ lọ́nà. Wọ́n á ti dá wà rẹ̀ táàbù wọn lọ́wọ́ kan láti ọwọ́ láti wọ̀ lọ́wọ́ tó ti sí àwọn àlejò náà. Gbogbo àwọn àlejò láti rẹ̀ pé àgbo àgbo ọ̀yà àgbẹ̀gbọ̀ abẹ́rẹ́ ọlọ́wọ́ bá ní ẹ̀jẹ̀ ìlú ẹ̀jọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá dá láti àwọ̀ láti àwọ̀ ìwé ẹ̀jọ̀ àwọ̀ ìwé ẹ̀jọ̀ àti ìwé ẹ̀jọ̀ tọ́lọ́ bá mú àwọn àyàwó káwọn ọmọ tó wúlá lọ lọ́wọ́ ní ọkọ̀ owó kò kí àkọ́ tó ní ọ̀rọ̀ fún ìyẹn ọ̀tún ọkọ̀ ọkọ̀ náà tó bá wọlé dáadáa ayọ̀ àwọn ìjáde bọ̀ lẹ́nu àbáyé lọ́dún ọ̀bá rí dáadáa lọ́dún àbí ìgbà àti ìkọ́mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀gbìn ẹ̀sọ́. tó bá bọ́ ẹ̀ à lórí kọ́mọ̀ dàbà lórí ẹ̀rọ. ọ̀yà pé tó fi dáadáa máa yóò dáadáa wọ́n wà lórí ìlú àwọn oníkún àwọn onímọ̀ yìí àwọn aráàlú yìí aráàlú kan ìtọ́ka ìdáàmú látàwọn àwọn àwùjọ yìí ó ti di wọn wípé ẹni lára ẹni tó wá bá ní ìdìbò lẹ́ẹ̀ fún ìbò lẹ́ẹ̀. اتبعوا من لا يسألكم أجرا. Ó yá ẹ̀sùn bẹ́ẹ̀ màbí wọ́n náà kàn fún ẹ̀sùn ọ̀hún yà lẹ́yìn pé pàtẹ́kọ̀ọ́sù ti di àbẹ̀dábí táwọn ọ̀hún tọ́ba ti ní nàìjíríà jáde nàìjíríà ìyá máa bá àdáda lẹ́gbọ̀n ìnáyẹ̀wò. ẹ̀yìn òkú ẹ̀mọ́ bọ̀ ní ìṣúná ẹ̀kọ́ yóò kọ́ wáyé náà máa wà wáyé àwọn ọ̀rọ̀ ìwà a ti lé ìkànnì lọ́wọ́ lọ́nà pé ó ti kárí lé kárí òkú lọ. àjọ wọn ti lé lọ. ìdílé ayé alòkùn àjọ kò ní bèrè owó mọ́ kò ní bèrè owó dílé dọ́là kódà kò ní sí èrè kọ́wọ̀ kódà kò ní sí èrè jíjì kódà kò ní sí èrè owó ẹ̀yọ náà tó kéré táyé ọ̀dọ̀ kò ní sí èrè kankan máa ń dá ayé pàdé òkun ayọ. ìtẹ́bìrún máa ń láyé àlòkùn ayọ̀. ó ní ìtọ́ ìpè tẹ́ ẹ̀ka ní ọ́nì ìsinmi ọmọ ọ̀la ìpè tẹ́ ẹ̀ tẹ́ ìlú ọ̀sẹ̀ wọ́n á fi ìlú ní àbúrà kòtà ìgbẹ́jà tó ń kọ́ àyà ẹ̀ àtẹ́lẹ̀ ní máa káàkiri. Ìtẹ́bìrún láyé sálùkùn àjọrọ̀. Ìròyìn ẹgbẹ́ ìdábòrò مهتدون ọ̀rọ̀ tí ló fẹ́ yàrá ẹni pé tí àbá mánà tí àbá ní ẹgbẹ́ ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ó lẹ́tọ̀ọ́ sí wọ́n máa bèèrè owó tẹ́yà ṣùgbọ́n tó tí wọ́n wà lórí ọ̀nà wọn àtò lè rí àwọn ní wọ́n bèèrè mẹ́rin àwọn ní ìlú dáwọ́. wọ́n tẹ́ni ọlọ́pàá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́lẹ́ wọlé olóńtẹ́ náà ẹ̀ẹ́dì wọn wọn àwọn àgbà. torí máa bá ní ìròyìn mẹ́ta tí wọ́n lòrè ní àwọn ìjà àbí ìgbóhùn àwọn òṣìṣẹ́ tó lórí ìjọba ìròyìn àwọn kọ́kọ́ lórí ìjẹ́ wọn pẹ̀lú ìgbówó وما هي لا أعبد الذي فطرني وإليه ترجعون وما هي كيلوتين كيلوتين لقول قل فقول الأولى مسلما وهم مبتدئون الأولى كان يقول سبحانه وتعالى أن تؤمن الأولى

ẹgbẹ̀rẹ̀ tó ti kàbí lẹ́yìn ọlọ́wọ́ ọba kò lè rí ọ̀kan sí ìjáta ìdí wílẹ̀ ọ̀nà ilé àlá àbúrò ìtàdé ìpàgọ́ ọ̀rọ̀ وما لي لا أعبد bàbá wà ní ayé padà wà ní. oríṣiríṣi náà wà ní pé òun ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ ní wọ́n dá o. tó ti tẹ̀lé pé ìgbàgbọ́ jáde náà ọ̀dẹ́ láti máa tún palẹ̀. ọwọ́ ń sọ ọkọ láàrin wọn ní pé òrìṣẹ́ kankan lẹ́yìn tẹ̀lé wọn délé ẹgbà nínú ìgbàgbọ́ ní pé tí tọ́gbà tó ìlà àlọ́dà ó dà máa ń ní ìgbọ̀lọ́ tọ́lá bẹ́ẹ̀ ní ilé ìgbọ̀lá ẹ̀ lọ́jọ́ o kò tọ̀ ọ̀gá àwọn ẹlẹ́wọ̀ ayé ọgbà tó kì í ṣe ẹ̀rọ tó wù tó kù sílẹ̀ ẹ̀rọ tó ń bọ̀ lẹ́yìn lọ ọgbà tó kì í tó lọ́dà. àbáwọ̀ àdìgbò ọwọ́ fẹ́ fún àwọn létí pé ká ẹni tó ga ilẹ̀ ẹ̀rọ ẹni tí ọ̀gá ilẹ̀ lọ́wọ́ alábòjútó nígbà tí èèyàn ti bàbá ìjà láyé wọ́n lè tọ́ wa kò lè tọ́jú wọn ọba lọ mẹ́rin òkè ní bàbá àti ìyá bẹ́ẹ̀ tẹ́ bá wọ́n gbé ẹ̀ka gbé ibi ìjọ ọ̀là tí ilé ìlọsìn àwọn lórí ọ̀sìn òfin tó bí ọtí ọmọ lọ lọ́jú ẹni àtijọ́ òkè lọ́dún rè wọ́n lára ìlú ga àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹni tó ga ẹ̀ ẹni tó ọ̀gá ẹni tó ìgbà tó ń kọ́ lọ́gá ẹni ọ̀nà ẹ̀. وما لي لا أعبد الذي فطرني Àwọn ìṣẹ́ wo sí sọ̀rọ̀? àwọn tí ó sọ wọn kò wá máa tó wọn sọ̀rọ̀ àwọn ará wọn máa wí pé ilé náà àrí òde ìgbà ó ní àátàbí o. أأتخذ من دونه آلهة أأتخذ òdìdí láéláé ní abẹ́lọ̀ àtàkìmù òdìdí kò lè wáyé tó ní wọn wá lọ mú nǹkan mi lọ́lọ́ àtàkìmù. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا لا تغني عني تغني شفاعتهم شيئا ولا يؤمنون ó ní tí ọlọ́run ọba ti ní àwọn ọ̀gbọ́n ọba aláàánú jùlọ ọ̀gbẹ́ àwọn ọ̀gbọ́n aláàánú jùlọ. làwọn èèyàn ní máa ń pàkíyèsí wípé ọlọ́run ní ìtumọ̀ àwọn ìmáàmù náà ní kí àwọn bàbá wa tó máa kọ́ máa ní ìdílé lórúkọ ọlọ́run ọba àtúntò ayé ìjọba ayé àtàjọ ṣàtúnwà ìmọ̀lẹ́dùnmọ̀ rẹ̀. wọ́n wá ní àwọn ìmáàmù aláàánú jùlọ ìtumọ̀ tó kalẹ̀ lórí ìdáhùn ọ̀rọ̀ yẹn. àwọn ìmáàmù wa aláàánú jùlọ. máa bí aláàánú bẹ ìtumọ̀ ìyá ọ̀hún ìyá aláàánú bẹ ọmọ aláàánú náà lè bẹ olùwọ aláàánú bẹ ọmọ akẹ́kọ̀ọ́ aláàánú náà bẹ ṣùgbọ́n tí gbogbo àwọn ọmọ ìyá ìyá ọmọ ìyá aláàánú yọ ìwọ̀n kìlè ńlá ọlọ́sìn kẹlẹ́ kan pé aláàánú yọ. àbíwò wa fẹ́ tàbí ti ìgbàlódé àwọn ènìyàn tó ní tí ọlọ́wọ́ bá ti ní jẹ́ àwọn náà ìjòyè ní rọ́mánù ìlú. kí ọlọ́run ọba ní àwọn rọ́mánù lọ́ba fẹ́ ṣàbùkù pẹ̀lú ìrírí ní nàìjíríà ìrírí ní ìrírí ní nàìjíríà wọ́n ti ní wọ́n ti yá àwọn obìnrin wọ́n fẹ́ ń bẹ̀ ṣùgbọ́n fọ́ọ̀mù ti wọ̀ tí wọ́n ti ní ojú nàìjíríà ọlọ́run ọba ní àbẹ̀rẹ̀ ayé ti ìrírí ní àwọn rọ́mánù ìlú tí ọlọ́run ọba lórúkọ rẹ̀ ní ọ̀rọ̀ náà lọ́ba fẹ́ ṣe ìṣúná abẹ́rẹ́ máa burú kàkà sí àwọn òrìṣà níwọ̀n rẹ̀ láàlọ́wọ́ ní àárín. Làtò ó ní àní ṣàfà àdùgbò ṣe ìgbà. Àwọn òrìṣà wọn yóò tó bẹ́ẹ̀, wọn tó bẹ́ẹ̀ láti gba àbúrú náà kúrò láti mú àbúrú náà kúrò máa tó bẹ́ẹ̀. Wọ́n láàárín ọmọ ولا ينقذون kò sí kankan sí àwọn àwọn èèyàn náà lọ gbàgbà ọ̀dọ̀ àná lè gbé kí nǹkan máa lè àbúrò máa lè ọmọ náà máa kù kí àwọn náà máa kù kó lọ àlékún ọba tó náà káyọ̀ máa lè ẹ kí n máa wí kọ kí n máa jàbọ̀ kó lọ kí n lè yàn kí àwọn àwọn ìdánwò kì í tẹ̀wọ́ lẹ́yìn náà àwọn

ẹni bí ọba tí wọn láti ní ogún kó ń bí ogún lé bí lè ń sìn jọna ó ti dé báyìí lọ́dọ̀ àwọn àbúrò àti máa ń tẹ̀lé ní tẹ̀lé láti gbé ogún lè tàwọn ọ̀dọ́ wọn rà olùwà tẹ̀lé olùwà láàyè olùwà láàyè àgbàdo olùkọ́ náà fẹ́ sọ pé kí ni bàbá yìí náà wí. nínú ọmọ pé tó ní ọmọ náà ní àádọ́mọ̀ owó ní ẹ̀sọ́ wọ́n ní kí ní ilé ogun lórí wá o ogun lórí wá o ogun lórí tó kàn án wọ́n bá dáa tó lè fún yóò fi yẹ pátápátá lè má ní ìdájọ́ lórí ní ogun lórí wá o ogun lórí wá o ọ̀gá lórí wá o ọ̀gá lórí ilẹ̀ gbóná ẹlòmí kó wò ló jẹ bí ní ilé la gbọ́dọ̀ lọ́wọ́ ẹni. لا تغني عني شفاعتهم lórí bá pọ́ ní bẹ́ẹ̀ lọ́ba dùn àwọn òrìṣà yìí wọn àdúró bẹ́ẹ̀ wọ́n tó lọ́wọ́ wọn lórí wa wọn àdúró bẹ́ẹ̀ láti lọ sí tọ́ òrìṣà yìí wọn òrìṣà bẹ́ẹ̀ wọn lágbára láti tọ́ ọ̀pọ̀lọ́ wọn àti àbẹ́rẹ́ lórí wọn lọ máa yẹ pé títí dáhùn èèyàn gbà bá ti gbàgbé òun náà ti ká lọ́wọ́ ti tọ́mọ ìyára tọ́mọ lọ́mọ tí ó yọ wọn bọ́ ẹni yógún ní lábẹ́lẹ̀ kọ́ wọn tó fẹ́ máa dẹ́ ìdílé kan mọ́tẹ́lẹ́ náà ìdílé kan mọ́tò náà wọ́n yóò fi wá wọlé náà yóò ṣubú apẹ́ àtàdúrà ìmúlẹ̀ ẹ̀ láti wọ ìjà àgbàjà lọ́la ó yà àbáwọ̀ yàrá bọ̀ tó ń dùn kọ̀ọ̀kan lọ́rẹ̀. òun ìwé ìwé òun ìbá òun ìwé àjà gbogbo kan ni wọ́n dá sí gbogbo ẹ̀rọ mi bàbá sẹ́ni lè fi àdá ẹ̀ ha àyẹ̀wò rẹ̀ tó dé àwọn ọ̀rọ̀ lásán. bí ọmọ ọkùnrin tó ń dá àwọn náà náà lè kí nǹkan wọlé àbá àdúgbò ni wọ́n lè lọ́wọ́ bá ní ohun tí wọ́n kò tẹ́ lórí ẹ̀rọ ìwájú. àmà àdúgbò yìí torí ní àwọn àmàlù rìbó. ìyòrí ní ni wọ́n máa ń òbíbó. kan bá wá látọ̀dọ̀ lọ́wọ́ bá tọ́ wá bá mi àwọn ọmọ ìfẹ́ gbọ́dọ̀ ọmọ rẹ̀. làtòkò ní à ń ní sábà àlùkò ṣẹ́yí ká. àwọn ẹni ìgbàgbọ́ náà lọ́wọ́ ọlọ́wọ́ bá mi kọ́ mẹ́sì wà láàárọ̀. wà láàárọ̀ bíbó. sáré lòdù lọ́nà lọ́nà tó kùlò lọ́nà lọ́lẹ̀ lọ́nà lórí gbogbo nǹkan tí a máa ń rí sọ pé yóò ní lòdù tí ò ní máa ń lọ́nà rẹ̀ dá òun pé ee ọgbà ọlọ́run bá wò. wọ́n sáré yóò ọdún tó tẹ̀ àkọ́bí ẹni tí máa wọn ń kú lọ tí wọ́n pè é ẹni tí ọ̀pọ̀ ní ẹlú ìgbésí ayé ẹ̀ ló ń kú lọ wà láwọn tí wọ́n tún kò sí àwọn ọ̀dọ̀ àti àwọn ọgbọ́n lẹ́jọ́ yóò kú ní abẹ́òkúta yóò bá máa ń ló kú lọ wọ́n máa ń rí fifty kilomita ló kú wọ́n àwọn kan ẹ̀yìn àwọn obìnrin akọni lẹ́lẹ̀ sí ẹgbẹ́ ìgbà gbogbo ìdáhùn yẹn. àbá àbíkò iná ẹ̀kọ́ ìmọ̀ إن يريدني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون نعم ọwọ́ ní tọ́wọ́ ilé náà bá ní wọ́n bá ní kan náà jẹ́ إني إذا لفي ضلال مبين. Bọ̀lá ti tẹ̀lé ẹ̀dá ń pè ní kófò ẹ̀dá ní wọ́n kó ní ọba wọn dáná pé ìdíje ìdìbò bá yé kiri. Àwọn àìsàn ti ní ọba. lálẹ́ ìjọba pé kan yóò mọ̀ yọ láti nígbà tí wọ́n pè é èyí lọ ní ojú kọ ọmọ ìṣẹ̀lẹ̀ lọ tọ́lọ̀ ń gbé ìlànà ìdè tọ́lọ̀ lọ́wọ́ rẹ̀ ó yé fún lórí ìlànà lórí àtọ̀ lórí ìkọlá. Àyà yìí ó fi ayé pé nínú àwọn ọ̀nà náà ló ń gba lórí ọ̀la bí wọ́n túmọ̀ sí pé gbogbo òun nìyí. Adéwálá àwọn ìlú nígbà tí wọ́n lò jẹ́ ọmọ túmọ̀ sí ti èdè kófò èyí náà ti máa láti máa sọ òkú ọ̀rọ̀ sí àwọn aláìmọ̀ká yìí kí wọ́n máa tún máa àlè ìdájọ́ ní ìlú sọ̀rọ̀ lọ́wọ́ àgbà. wọ́n ti mọ ohun wọ́n sọ wà ní wọn wọ́n tó ní pẹ̀lú ọ̀pọ̀ wà lẹ́yìn tọ́wọ́ ti tọ́ ìmọ̀ mẹ́rin ìgbà wọ́n ló jẹ́ ti jẹ́kú ẹ̀ńtẹ̀ òṣùwọ̀n mọ́ jẹ́kú ìwọ́wá jẹ́ ti jẹ́kú ìtumọ̀ àbúrá ìtumọ̀ bẹ́ẹ̀ nínú tó mú gbogbo ìjọba ẹ̀mí ti lò. Àrẹ́bí àwọn ìgbà gbọ̀ngàn oníkó lẹ́bí àmì ọ̀nà àdéhùn wọn. Gbogbo bíyà lọ̀dà ẹ̀mí náà gbogbo. Ẹ̀rọ ìgbà ìgbà àwọn kan wá gbà yìí nípìnlẹ̀ wọn àwọn àwọn ọ̀gá ń ta àwọn lọ́dún ìjọba. Wọ́n ti ní wàhálà wọn gbà níbi ìbẹ̀dà òbí wọn kò ìgbẹ́ wọ́n máa lọ́dọ̀ ẹni káwọn ọ̀rọ̀ òkè

mọ̀lẹ́kùn àwọn ọ̀rẹ́ ní àwọn ilé náà ọ̀dọ̀ àmọ̀ ní ojú wọn náà tọ́jà ní ìpadà ojú ẹ̀ wájà lọ́wọ́ alẹ́ wọ́n náà kó kàkà kàlá ìdílé káàmì káàmì káàmì òkè ní àwọn òwò káàmì káàmì. Bọ̀ ya tọ́n kíw kí ilẹ̀ ọlọ́run ti fi wá ti fi wá ojú báyìí Máa bá wọn sọ̀rọ̀ láàárín wọn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìwọ́n lọ fẹ́ fàmì ìyànà ó ti fara rẹ̀.

pàtó orí mẹ́jẹ yìí ní kí náà wọ́n sọ nígbà tí èèyàn dá àmà rẹ̀. àbá ọba yà wọ́n méjì àbẹ̀yà ẹ̀dùn bẹ̀rù èmi ni adájọ́ láàrin yọ̀nà wọn adájọ́ láàrin ní alábòsí ó wàá pín láti wọ́n ní ti abẹ́ ti láti sáré wáyé láti alọ́ọ̀dì wọn ní ìsàlẹ̀ ẹ̀fẹ́ láyé náà. àwọn aráàlú kò lára àpò àtàlẹ́ ẹ̀jẹ̀ ìyá ìlú àwọn akáàmì tẹ̀sán ìyá lẹ́ẹ̀kan dáàbò wọn mú àbá nàìjíríà àtọ̀làbí àbá àtọ̀làbí àdéhùn àwọn àbá ọ̀la ń mú dárọ̀ ọmọ yọ àbí ọ̀la àbá àtọ̀lọ́la ẹlẹ́ẹ̀kẹta àbá àtọ̀tùtù àwọn àbá àtọ̀lá nígbà ẹ̀rọ ìjókòó pẹ̀lú ìgbìmọ̀ àbẹ̀rẹ̀ sáré láyé láti gbé àjọ ìgbẹ́ ẹjọ́ ọba bẹ́ẹ̀ ni wọ́n rí wọn bọ́ pátápátá nínú ìlú ọmọ mẹ́ta. èyí tó kọ́kọ́ wọ́n ti lára rẹ̀ ti pé àdéhùn òkú àti ará òkú àtàrà alẹ́ ní àwọn ọmọ bí ara rẹ̀ rẹ̀ wọ́n ti àti àdàbí tí a fi ní hàlá máa ra ìjà mi lò hàlá máa ra ìjà ẹ̀rọ àti kò tí ó jà pọ̀ òyò gbà wọ́n ti àti àdàbí a fi ní hàlá oyè ọ̀gá pẹ́pẹ́ wọ́n ti àti àdàbí a fi ní hàlá máa ra ìjà mi lò.

ọ̀bí ìjọ́tò ilé lọ́lá ló ojú ewu pọ̀ nígbà wà níbi àwúwo ti ga kèdìrí ti pẹ́ tàbí pẹ̀lọ́dọ̀ àwọn rẹ̀ sí ajẹ́sípé àlẹ́bí àwúwo lórí tẹ́lú òkè àlẹ́bí àwúwo kí ló wọ́n lọ́wọ́ lọ́dọ̀ yẹn ara wà kèdìrí lẹ́sìn mú ajẹ́sípé àwọn àwọn bá kà lẹ́nu tó tó parí ìjọba tó tẹ̀lá àwọn ẹgbẹ́ tí wọ́n mú ara wọn ní àti tí ìjọ fún ẹ̀yẹ ọ ẹ̀rọ kan bára èèyàn wọ́n ní àtàlẹ́ ọ̀rọ̀ ẹ̀gbá náà bí àkókò pé ìgbè náírà yìí nígbà kàdà tí wọ́n ká bá wọn nǹkan méjì làwọn awa nítorí tí wọ́n ṣẹ̀ pé èyí ìjàkà làbí ọmọ ẹ̀kọ́ láàrin káyọ̀ ọ̀bí nínú ìlú òkìkí àti ìlú ìgbẹ́ ìlú ọ̀rẹ́ ẹ̀rọ ọ̀gbọ́n àbáwọ̀ lábàá lórí àbò òbèrè kìkìrì àti bó tí wọ́n bí ọmọ kéèké àti ọmọ ọ̀rẹ́ ìdókè àtẹ́gbẹ̀lọ́ ọmọ àtẹ́gbẹ̀lọ́ dá lórí àbò ẹgbẹ́ tó bá ń bẹ̀rẹ̀ sí orí ẹgbẹ́ kéèké àtijọ́ ẹgbẹ́ tí bàbá rẹ̀ náà wọ́n rẹ̀ nínú ní ọba ní ìwọ̀n tó kó bá kókó lórí. àwọn ẹ̀rọ ti wọ́n lè wọ́n wá sí wọ́n gbà wọ́n bá ti gbé òjò náà kékeré ọkọ̀ ìgbéni lẹ́ẹ̀kan náà mo wà á àwọn tó kú ilẹ̀ ní kéde yẹn ilẹ̀ ni wọ́n gbà lọ àwọn abáṣẹ ẹgbà ní kò fi ẹ̀rọ wọn tó tẹ̀lé ẹ̀rẹ́ ìgbè àgbéyé tí wọ́n ti dé ẹ̀rọ kéde lẹ̀ wọ́n á ní wọ́n kọ̀ lọ́wọ́ ìgbè ẹ̀ tó wà láti máa bá lọ́wọ́ àwọn òbí ìlà àwọn òbí wọn bí àlọ́wọ́ Sọlá ti lọ́ra rẹ̀ wọ́n ya náà wọ́n ń káàkiri náà wọ́n ti wà ní àwọn ẹni tuntun wọ́n ní lábẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ti ń ní abẹ́ lọ́wọ́ àbá àbájú ní bẹ́ẹ̀ ẹ̀rọ àti wà àwọn ẹni tí ẹ̀lẹ́ ní lẹ́yìn lẹ́yìn ká ló ń bá ọlọ́dún ní ọdún tó wáyé wọ ìlú kan ní ọba tó lóyún tí ìsìn kan ní ìlú jẹ́ ọdún tí olówó ni wọ́n òun lọ lọ́wọ́. àbí pé ojú ọ̀nà tí wọ́n wà ojú ọ̀nà tí wọ́n ọkọ̀ láti máa pa owó ẹgbẹ́ tó lè padà lọ́wọ́ rẹ̀ kí a máa ní agbára wọn ò rí ìdáná ìlà wọn dáná ìlà mùnàfi tó ti lọ́dọ̀ sí wọn wọ́n máa wò wípé káwọn kọ́kọ́ pa ní káwọn ló máa pa àwọn ìlànà wọn ti mọ̀ ọmọ ilẹ̀ yá àdájọ́ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ bí sọ̀rọ̀ ọ̀hún àríwọ̀ dáhùn lọ ní yára táwọn ti pa gbogbo àwọn ẹni tí wọn dá ní ìgbàdà jáwó ọ̀rẹ́ ti dá sí wọn lè gbé wọn kọ́ náà àárọ̀ wọn tó tutù wọn tó tutù ìdá wọn ní ìgbà àti ìyá mi wọn ní ìbẹ̀rẹ̀ ti hàrá táwọn bá pa ọdún rẹ̀ àwọn ọmọ tó dá ní ápùlẹ̀ ìlà àpàkánú àwọn ìbẹ̀rẹ̀ rẹ̀. ó dàbí wọn tó lọ wọn kò ní torí ghana wọn dànù èyí náà wà lóko àkùrọ̀ ọba tó ń sèké náà ló ti di pé àwọn ọmọ tó ń bọ̀ tó ń gbà tó ń kún lọ ó ti wọ́n dànù. onígbòrí fún òní ká lọ sọ̀rọ̀ àti kọ́lá ìgbà náà ló ti wà nínú ọmọ ọba àjọ. ṣùgbọ́n lọ ní tú díẹ̀ bọ́lọ̀ ọ̀gbìn àwọn ọ̀gbìn ọ̀lọ́ ní tú díẹ̀ ọ̀lá tí wọ́n lọ sọ́dọ̀ wọn gbogbo àwọn ti bàtà ẹ̀sẹ̀ náà ni wọ́n gbọ́ pé náà bí mo ti tún wọ́n wọ́n yẹn tọ́ba ti dúró dáadáa òun kankan máa tọ́ba ti dáadáa bá kí ó wọ́n méjì láyé wọn ti máa lò lóba bá kí ọ̀rọ̀ ní tọ́ba pọ̀ dáadáa yóò dojú àwọn èèyàn lẹ́sẹ̀dá ibi tó ní pé náà ó yí dáadáa. torí bàbá yìí tó ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá dé sí pé kò sí kankan tẹ̀lé ìjọba gbọ́ náà ni wọ́n máa tẹ̀lé òun tọ́kùn pé ọwà léjú òsì léjú ọmọdú bẹ́ẹ̀dì rárá sọ̀rọ̀ tó bá bọ̀. wọ́n náà mọ̀ pé ọmọ tá a bá ti dá ara àwọn tí mo wó ẹgbẹ́ ọmọ mẹ́fà àbàlùbá gbé àná òun ní pé kó mú gbọ́ọ̀mù náà lára ní. bí ẹni rẹ ló ti máa ń ọ̀gá ẹ̀yà àwọ̀ òkè àyà kò lè pẹ́ tó lórí ní ìlú máa mú. ṣùgbọ́n ọmọ tá a bá mú kúrò láàrin àwùjọ bí wọ́n ti lè àwọn àtúnlẹ̀ àwọn ọ̀rẹ́ ìlú ààrẹ òní òtítọ́ ọ̀gá ńlá ojú ọ̀pá ńlá ọ̀la bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ sí ẹ̀wọ̀n tó ti lè dúró ní gbọ́dọ̀ púpọ̀ ìrántí àti gbogbo ìgbẹ̀sìn ara rẹ̀ dé àti kí wọ́n máa kọ́ ní ilé ọ̀dà ní àti padà wọ́n máa lọ sọ ẹ̀ lọ. Màmí àwọn tó kẹ́kọ̀ọ́ mímọ́ tí wọ́n ti tẹ̀lé láì wò òtítọ́ àbá wọn ní ìsìn ní dáńgà ní ọ̀la òbí. ìní ìdánlá ní ọ̀la ní òbí. èyí ò ní kò bí bẹ́ẹ̀ ni ká ti máa wọn àwọn ọmọ mi. ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ta ni àwọn ọmọ bíi ilé ìlànà bíi ọ̀dà ẹ̀kọ́ mi ilé ìlànà bíi àwọn tí ọ̀dọ́ tó máa rẹ̀ wọ́n ti máa ń túmọ̀ rẹ̀ ẹ̀yà àbájá ọ̀rọ̀ ẹ̀yà rẹ̀ bíi ilé ìlànà bíi ọ̀dà ẹ̀kọ́ sáà máa ní àpọ̀ ọ̀dọ́ àwọn. ìlànà bàbá àti ilé ọ̀hún àwọn ọ̀dọ́gà rẹ̀ tí wọ́n ọmọ tó máa rẹ̀ lọ́kàn gbé wọ́n ti rí àlè ọ̀gbìn àkọ́kọ́ ojú rẹ̀ ọ̀ ẹ̀rọ àti ẹ̀rọ àti ìlú ilé ní ẹ̀rọ lọ dúró ìjọba tó wọ́n kà bí wọ́n ló ní báwọn wọn ká ẹni kan wọ́n ti wọ́n fẹ́ ká tẹ̀lé di ayé ẹjọ́ náà bí tí ó gbé wa ẹjọ́ náà ní ìyàrá tó nínú ìlú ìlú ìlú ẹ̀kẹ́ ìlú àtúntẹ̀ lókè èdè ajẹ́bẹ̀ ló ní ayé àánú ọlọ́wọ́ ọba lọ́jà tó dájú ayé ìpè ìdí ìlànà bí lọ́la ní kò ní. Bọ́lá fẹ́ kàgbọ́ pé àbá àdúgbò lọ wípé tí mo bá ilé Ọkọ̀ ọ̀rẹ́lá yà yìí kàmà rí ní ìdájàbí ọ̀rẹ́ ìmòrí ọ̀dọ́nù. Ó dà sí tọ́nà ẹ̀jẹ́ ọkọ̀ tó ń rí ìyọ́ ọkọ̀. Ọwọ́ ní ọgbà ìgbà يعني لك يعني مبين لك مبين لك الله ان تيجي لنا مبين على الزواج مبين لك على الزواج مرة علينا إلا البلاغ المبين مبين لك يعني إلا الذي ولا يمكن أن يقول لكم إني آمنت بربكم فاسمعون. إني آمنت بربكم فاسمعون إني آمنت بربكم فاسمعون Àbá àbá ní nígbà tí àbá àbíkù kọjú dáhùn ara ìlú náà ó fi parí ọ̀rọ̀ pé ibi pé mọ̀mí ìlú bá parí ọ̀rọ̀ ara ìlú sí. Ìyá ọwọ́ á yí padà lọ láwọn òṣìṣẹ́ kẹ́lẹ̀ àtẹ́lẹ́sẹ̀ ẹ̀kú tẹ́lẹ̀ ilẹ̀ wọn ló kù ẹ̀yẹ ti ń wọn ọwọ́ akẹ́gbọ́ o. Ìní àbẹ̀rẹ̀ tóbi ọ̀bì kò bá màrú. Ṣé ọmọ bàbá rẹ̀ fẹ́ kó ìfẹ́ láyé rẹ̀ kàkàtà yẹn lọ sí ìyàn? Èmi náà ti gbà fún ikú. Àbẹ̀rẹ̀ tóbi ọ̀bì kò bá màrú. Bẹ́ẹ̀ ló ń tẹ́lẹ̀ kó bá màrú. Ẹ máa sọ báyìí láti ìgbàgbé ẹ̀ ti sọ̀kọ́ láti ìjọ ìrìn ní. Bí lábẹ́ òkú ni ìjẹun. Ó ẹ̀jẹ̀ ní pọ̀ ẹ̀jẹ̀ ní pọ̀ à. قيل له الجنة قال يا ليت قومي يعلمون قال يا ليت قومي يعلمون قال يا قوم قال يا قوم قال يا ليت قومي يعلمون ẹni bá mọ irú tí ń sọ fún wa láyé nínú bí ẹ gbà tí àwọn àbí òye ọwọ́ ọ̀rọ̀ náà láàrin ìdúpọ̀ ìyá rẹ̀ ìyá kó lè bá ti àwọn ìyá bá tẹ̀. ọwọ́ tó wá lẹ́kọ̀ọ́ pé àrùn ìṣẹ́ta tó wọn bá kàn fún mi má púpọ̀ ọlọ́mọ tó mi lé mi jẹ níbi ọ̀rẹ́ kí o ẹrú pé ti àjọ ìgbà bẹ́ẹ̀ ìyá rẹ̀ èyí ti ìgbà tí lórí àwọn àtìkítà olùsílẹ̀ lọ́pàá àti lọ́pàá mẹ́rin rẹ̀ fún ìjà ọ̀rọ̀ ìtàwà ní a ìrùn rẹ̀ ó fi ó sọ́kò ìtàwé ìtẹ̀jẹ́ dá o táwà ní ìrùn rẹ̀ ó fi ìtàwé rẹ̀ fi jẹ́ tán ìrùn rẹ̀ fi gbà jẹ́ ìrùn ìtàwé rẹ̀ fi bọ́ọ̀dì àti àti méjì tó ti kàlà àwọn ìrùn rẹ̀ káàkiri tó ti ní tọ́wọ́ ilé tọ́lú ti tàwé ìtọ́ lọ ìgbà ṣùgbọ́n wọ́n tó ẹ̀ gbogbo ránù ọmọ ẹ̀yẹ tó fẹ́ kankan ló jáde. لئن أشركت ليحبطن عملك. ọlọ́gbọ́n ọmọ ẹ̀yẹ lọ́jà kú àwọn aráàlú àwọn aráàlú ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyá ìdáná òní wa. lọ́jà kú tọ́lá ọ̀làwò yìí tọ́ ọba ikú lórí ẹ̀ ọ̀ ní ilà alàjẹ́ àti àlàjẹ́ àlàjẹ́. kọ́lá ìlú ìmọ̀lẹ̀ mú kọ́ lọ́wọ́ sáwọn alábíyà láwọn wà nígbà mi bọ́ọ̀ bá rú gàngà ọ̀gá ègbò òògùn bẹ̀ wú dànù ọkùnkùn tó bẹ̀rẹ̀ ọwọ́ ìdílé ìdájá àlàáfíà lò ó bá wọn ká yóò lè ní kankan ó ní agbára kankan pàlà ẹgbẹ́ tó fún ọ ibi tó fi fún ọ tí ọ̀gẹ̀dẹ̀ wà mọ́ ẹ lókun mọ́ ẹ bí tí ò lè wà mọ́ ẹ wọn alábàgbẹ̀ wọn wà que ó yẹ kó lè fún ẹ̀kọ́ mọ́ ẹ lọ́ba lágbára sáré kò máa fẹ́ ní oṣù máa ń rí yọ máa ń lọ́wọ́ àwọn òbí kọ́mọ́ ti wà ní àwọn ìdílé tó bẹ́ẹ̀ ní ìlú ń bẹ̀rù tó gbà ní a ọ̀rẹ́ ronú ti a ìyàwó sí àbáká àyàwó àbáká ìjọba àwọn ọpọlọ ìyàwó èyí kò tún ìgbà dáadáa àwọn ìwọ̀n òjò wọn lẹ́sí ayé ìkànnì ẹ̀sìn wọn gbọ́dọ̀ ayé wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ ayé wọn wọ́n lọ sí ọmọ amẹ́ríkà ọmọ bíkẹ́ tí wọ́n gba ní òun yìí ọmọ tó ń lọ rẹ̀ tó ń lu fún ọmọ ọ̀dà yóò yẹ kó tẹ̀sí ní ẹ̀ka òkè o. omi tí wọ́n lè máa kọ́tọ́ ọba ásáàdì lórí lílo ó ti tọ́ ní alẹ́ dáadáa. ọ̀dà táwọn méjì yóò pè náà pè mí yìí.

wọ́n lè wá lọ fún oṣù lẹ́yìn owó nọ́mbà àwọn tó fi ẹmọ dáadáa wá pè wọ́n pé láti oṣù ọmọ tó bá ń gbé máa ń rán ẹ̀rẹ́ ti gbogbo ẹgbẹ́ ìran ẹ̀ wọ́n lọ́wọ́ oṣù ọkùn bá dé. Hmm. Hmm. ọkùn wọn ní kọ̀ rẹ pé orí kò kí lè bá ti rẹ ọjọ́ òkè rẹ sínú fọ́ọ̀mù wọ́n tún wọ́n ní ìjọba tó tilẹ̀ yóò tó jọ pé àtúntàlẹ̀ tó yò kí ni wọ́n máa tó ìgbéyàwó ìgbà tó bá ń dọ́ọ̀kì ní nàìjíríà nígbà tí pàtàkì yẹn ní ilé ní orí wọlé nígbà tí ìwé ẹgbẹ́ ní ẹyẹ tó lọ sí ẹjọ́ ìlà àká ìyẹn lẹ́wọ̀. ẹ ẹ tí o ti wọ́n ti ní parí ẹ̀ tó jẹ́ ọ̀dà ìdí láti. yóò ká láti ojú ká ń bọ̀ ògbé ẹ̀mí wa ni. ẹgbẹ́ ní ọba pàtàkì rẹ̀ àti àbójú wa ni wọ́n ti mú kí ẹ̀sìn ní ṣùgbọ́n àwọn ìgbà tó fi yọ ìjà dàgbà ó yẹ sí lẹ́nu ọlọ́gbọ́n náà lò ó ní àwọn ìlú àwọn ìlà àdéhùn ìgbà lò ó lẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pẹ́ dọ́là àdúgbò rẹ̀ ti jẹ́ yóò ju ọ̀pá بما غفرني ربي وجعلني من المكرمين بما غفرني ربي وجعلني من المكرمين بما ربي وجعلني من المكرمين بما أطاني ربي وجعلني من المحرمين بما أطاني ربي وجعلني من المحرمين. اللهم صل على الله وحبيب ما نور وحبيب اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم ẹjọ́ wá ní àti ìwọ̀n ayàtọ̀ orílẹ̀ ọ̀làrọ̀ èèyàn bí a fẹ́ ààyè náà ó yà sí ìyàn ọjọ́ máa tó yàn lẹ́sí òjáde lé wọn níbi sáà nínú ẹ̀rọ ògùn lé wọn ó sì ní omi tí máa máa mú tó bá sáàdà ẹ̀rọ rẹ̀ olúwa ní owó orí gbọ́ owó èèyàn kan ó kó tí mo dá ní gbogbo náà tó wá fẹ́ jẹ àlàyé nígbà owó tó fẹ́ fi ráńpẹ́ lọ mẹ́sìn lóko rẹ̀ tó rí pé ó àlá ọwọ́ tó ti ní ìmọ̀lẹ́ láyé kọ owó tí mo bá ń lo owó rẹ̀. ọwọ́ tó ti ní ìtàn tó máa tó èkó ilé ìlú ìkọlẹ̀ òun ìdílé tọ́lọ́ wà ní ìtàwọn kan tó ti di bẹ́ẹ̀ o tún lè fi wọ́pá lọ́la àbúrí nípa ìdí máa bá bá wà lè rọ bí. Ìgbàlè ìwọ̀n rọ̀ bí. Ìyẹn lọ́pàá bí wá sí kí ló fi àtúntò láti ọ̀gá àtàwọn àtàwọn kí ni kọ́ ọmọ ọmọ ọ̀gbìn ẹ̀rọ yìí máa ẹ̀yìn ẹ̀tọ́ máa dáwọ̀ ẹ̀rọ yìí mọ́ níwájú ìdè àlọ́ ọ̀gbìn àtúntò láti àtàwọn àríwọ̀ ọ̀tún lọ sàrámà àtàwọn lọ àtàwọn ilé àná ẹgbẹ́ ìlú ẹ̀mẹ́ta ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta àdéhùn àgbà àwẹ̀ náà wọ́n ti hàn lórí láti àǹfààní tí kò ní. èyí bá àwọn èèyàn àgbà tá a tún lẹ́sẹ̀ wọ́n ti dáwọ́ fún ẹja ká wọn tó mọ̀ nínú wọn kọ̀ wá mọ́. àwọn oníṣẹ́ ayọ̀ yìí nípa àyè mọ́ ìdàmójútó ìjà àbájáde ọmọ rẹ kò tẹ̀ bàbá wa. ọmọ mi ń gbé àmọ́lẹ́ ẹ̀kọ́ kan wa. káàmì ìjà tẹ̀lé láyé káàmì ìjà tẹ̀lé láti ìyá wọn káàmì ìjà tẹ̀lé láti ìyá wọn àbẹ̀lọ́pọ̀ fún àwọn ẹ̀tọ́ wọn kí ó jẹ́ kí ẹ̀tọ́ wọn fún wa lórí ìtẹ̀lé ti ọlọ́ọ̀ba kí wọ́n bá ti ṣe àdẹ̀kọ́ mímọ́ ibi tí wọ́n ti mú ìgbà náà jáde tí wọ́n fi ṣe wọ́n ní àǹfààní kọ́lọ̀ fún owó túbọ̀ bá lè fi àtọ́lẹ́kà sí mímọ́ náà. bákan náà fún wọn àti fún gbogbo àwọn tó jẹ́ àfáà wa wọ́n fún wa ní mímọ́ ìgbẹ́ ìdáhùn fẹ̀mí ọ̀hún òjò ìwòta wa. tí ó jẹ́ ọ̀rọ̀ fún ẹbí ó ṣe bí i àjọ pé láti gbà tó wá fẹ́ kú tó wá tó lọ sí ọ̀rọ̀ àlẹ́ kẹ́ńtọ́ ti ṣàhádà tó fi ìgbẹ́ yìí lọ. Ní ìlú gbólóhùn tó ti di láǹfààní jẹ́ sùúrù ẹgbẹ́ ti láǹfààní. Ẹni tó pe kẹ́ńtọ́ ti ṣàhádà pé جاء بطلب الكريم وليم لكن جاء بطلب الكريم في الوجود عن ابي عليه الصلاه والسلام من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه انه ان الحكيم كفر الكاتب على ايديه ونحن لا اله الا الله Thank you. ẹni tí ti jẹ́ wọn ó rí sí pé ó kù díẹ̀ tí ó kù ó ti gbó wá

ó kú lórí obìnrin ọmọ lè jẹ́ ìrajà bẹ́ẹ̀ wọ́n pa jíjà ìyàwó ọmọ lè jẹ́ ìrajà ọmọ ìpínlẹ̀ kọ́ wà ní ilé pọ̀ ní ọjọ́ àwọn torí máa bá ìpẹ́yà wílé àwọn tó ń dá ìlànà wọn lọ́wọ́ ẹ̀kọ́ láyé ní àwọn mẹ́ta náà ti tẹ̀lé dídé ìlànà rẹ̀ dá ìdílé ìlànà tó mọ́ ọ̀dà ìwé wáyé dáa ní gbogbo àwọn tó tún ní

tá a bá tó tún sọ jáde ìyọ́ ọ̀tá ń ṣe jẹ́ máa lọ́wọ́ ìdúró ti di olórí gbogbo ilẹ̀ áfíríkà pẹ̀lú ìwọ̀n náà torí ẹ̀wọ́ pẹ̀lú ẹ̀kọ́ mi jẹ́ tá a wá sára ti ṣe gbóhùn ní ìdílé ìmọ̀ gbogbo ìyọ́ ọ̀tá ń ṣe jẹ́ máa lọ́wọ́ ilé ìtẹ́lẹ̀ àpò ìdílé àwọn ìdílé ìgbà ìgbà ìgbà ilé ìta láti ìdáná ń tọ́lú lábáwọ̀ ọjọ́ ti lọ́gà lọ́sùn fún àkàrà ọ̀pọ̀ ọ̀pọ̀ ìwọ̀n ṣáà bá làwọn òwe gbáná.